nígbàtí a bá fẹ́ sin zakato wa ṣé òsùn ní sọ́ọ̀bù gold ní ká lò ní àbí ti silfa. oníbèrè kejì ní ṣé obìnrin lè kọ ọkùnrin nítorí irọ́ pípa pé ọkọ rẹ̀ á máa parọ́. ìbéèrè kẹta lábẹ́rẹ̀ ọlọ́kùnrin tó bá pa ìyàwó rẹ̀ títí tí tí ọ̀dọ́dọ̀ ìyàwó rẹ̀ mọ́ tí tí ara ìyàwó fi kú tí ò fi ní feelings fún ọkọ mọ́ ìgbà tó wáyá ọkọ wá tún lọ sí ọ̀dọ̀ ìyàwó rẹ̀ tí ìyàwó bá kọ orun fún ọkọ náà ṣé kò sí ẹsẹ̀ mẹ́. alhamdulilayi kò sí tàbí ṣùgbọ́n pípé ìṣirò tá ń lò fún owó náírà wa ní ìsìn tá a bá fẹ́ yọ zakat òun náà ní sírò ní sọ́ọ̀bù ti gold nítorí pé n ta gbọ́ lọ́dọ̀ àwọn tó mà nípa ètò owó ní nàìjíríà ń bí náà ni pé wọ́n ń válù náírà pẹ̀lú gold ni tọ́ba tí wọ́n gbọ́ pé wọ́n ń válù rẹ̀ náà pẹ̀lú silver kò sí nǹkan tó burú ó yẹ kó à ń ṣírò ní sọ́ọ̀bù rẹ̀ náà ní ìṣirò ti silver ìyàtọ̀ tó kàn wá láàrin méjèèjì náà ni pé nígbà tá a máa ń fi ìṣirò gold tá a fi ń ṣírò tó kéré jù téèyàn ó ní tí ó fi máa yọ zakat yọ pọ̀ jọjọ ju òdiwọ̀n tó kéré jù téèyàn ó ní tí ó fi yọ zakat lọ nígbà tá a máa ń fi silver sí lọ nítorí èèyàn ju gbogbo ẹ̀ náà ní ká béèrè lọ́dọ̀ àwọn tó mà nípa monetary system ti nàìjíríà kí ni wọ́n fi ń value náírà yìí so torí pé níta mà tí wọ́n láwọn ń lò ní gold tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí gbóòn náà sórí silver kò sí nǹkan tó burú mbẹ̀ wọ́n ní sóbìnrin tó lè bọ́ ọkọ dànù pé wọ́n fẹ́ má torí rọ́pọ̀ kò sí tàbí ṣùgbọ́n nínú ọ̀kan nínú ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta eléyìí tá nàbì sallallahu alaihi wasallam ṣàlàyé nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ tó fẹ́ fẹ́rin lẹ̀ òun náà ni pé ọkọ lè parọ́ fún yàwó bẹ́ẹ̀ ni ìyàwó náà lè parọ́ fọ́kọ kìí sọkọ nìkan ló lè parọ́ fún yàwó ìyàwó náà lè parọ́ fọ́kọ ṣùgbọ́n nítawọn olùmọ̀ sọ ni pé kìí ṣe pé kínní kejì wọn kàn máa parọ́ fún èkejì rẹ̀ lórúkọ ká parọ́ ṣùgbọ́n wọ́n máa pa irọ́ yun ni lórúkọ wípé kí ìjókòó kó lè bá rọgbọ kí ìpínyà kó má bàa wáyé ṣùgbọ́n ẹ mọ̀ pé gbogbo nǹkan ó níbi tó dùn ma tí irọ́ bá ti fẹ́ pọ̀ lápọ̀jù tó di pé wọ́n ò lóòótọ́ kan lẹ́nu mọ́jú rọ́ lọ kì ṣe irun tánàbì ń sọnù. sallallahu alayhi wa ọkọ kọjá pọkọ wa ní ọrọ kan tí ó sọ fún nínú gbogbo ọrọ mẹwa mẹsan án àti àbọ̀ kì í ṣerú eléyìí bẹ́ẹ̀ náà nìyàwó kọ́ pé nínú gbogbo ọrọ mẹ́wàá mẹ́sàn-án àti àbọ̀ rẹ sọ ni ìtàgbà lérò ní kété wọnú ọrọ rẹ lọnà tó ṣe pé yóò ṣòro kún tó máa mú ọ fún ni ọ ọ kò sí ní tó burú mbẹ ṣùgbọ́n tí rọ́bà ti pọ̀ lápọ̀jù kò síjọ́ tí àṣírí ò ní padà tú táṣírí bá sì padà tú ìwọ náà ló ṣubú dànù tó padà di pé gbogbo iyì rẹ dànù tẹ́lẹ̀ yìí túmọ̀ sí wípé àbùkátà ká má jẹ́ ẹni tí wọ́n máa parọ́ fún ìyàwó wa àfi tó bá jẹ́ nǹkan tó ṣe pé àríbi téèyàn ságọ sí téèyàn ò fi ní parọ́ lójú ọ̀nà kílè rẹ̀ ọmọ dàrú àmọ́ tó bá ti jẹ́ pé irọ́ ló bá dé irọ́ ló bá lọ à obìnrin tó bá ti torí rẹ̀ sọ pé òun ọ̀fẹ́ ọkọ má nígbà tí irọ́ bá ti pọ̀ lápọ̀jù kò sí nǹkan tó burú ń bẹ̀ nítorí pé ìgbésí ayé ìgbésí ayé rọ́ iná ni wọ́n jẹ́ pé òun àti atọ́kọ yẹn jọ ń gbé ìgbésí ayé tí ò nítumà lòun àtọkọ yẹn jọ wà nú ẹ̀ àmọ́ àwọn náà ti rí i dájú pé ọkọ rẹ o nínú gbogbo ọ̀rọ̀ mẹ́wàá tó bá sọ mẹ́sàn-án àbọ̀ nù rẹ̀ irọ́ ni àwọn tó bá ké irọ́ tó ṣe fi yán má ni tí ò lọ títí wọ́n máa ṣe sùúrù náà ni yóò sì bọ́ sábẹ́ pé tọkọ náà tó bá ké èròǹgbà rẹ̀ pẹ̀lú rọ́ọ̀nù ni pé wọ́n fẹ́ kí lè wọ́n dàrú òun náà máa bọ́ sábẹ́ pé kò dáràn eléyìí jẹ́ bó ṣe jẹ́. ẹlẹ́ni tó bá pa ìyàwó sí débi pé ara ìyàwó ó fi kúkú ò lára pọ̀ ń wá ọkọ. egbe ti wá regbe gbèrègbè ọkọ bá tún dé pé adé o kí ló yẹ kíyàwó ṣe ah, àdúrà tí ń ṣe náà lọ́gbà so ara rẹ̀ tó kú yóò tún padà jí pépé insha allah ìbọkọ rẹ̀ náà nígbà tí ìsèpò ti kọ́kọ́ bó tilẹ̀ jẹ́ pé aláìdá lọ́kọ aláìdá lọ́kọ bó ló ṣe fẹ́yàwó tó pàtì ó sì ní fẹ́ gbọ́ láàrin ìgbà tó pàtì kó sì rà torí délé ẹja bẹ̀rù allah ẹja rántí ijọ́ tó lu àgbéwá dìde. tí ó ṣèṣirò fọ́kọ lórí báwo ló ṣe ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ tí ó ṣèṣirò fún ìyàwó lórí báwo ló ṣe ṣe pẹ̀lú ọkọ rẹ̀. jazakumullahu khair oníbẹ̀rẹ̀ yìí sọ pé kí ni ojúṣe ìyàwó tó ṣe ike ọkọ sọ fún pé kọ́mọ́ àdúgbò ṣe nítorí nǹkan ilé ayé kan tí wọ́n jà sí àsárá àdúgbò oníkíyàwó mọ́ bàárà àdúgbò tó. ó ní sí mùsùlùmí ṣe fi ó lè fi pos ṣiṣẹ́ sí pos ṣé mùsùlùmí lè mú oníṣẹ́. ẹ dákun yìí tẹ̀ ń kọ ìbéèrè bíi mẹ́ta mẹ́rin àwọn èèyàn pọ̀ ńlẹ̀ ẹ jẹ́ ká kọ ẹ̀yọ̀ kan tí bá ń jẹ wá lógún èyí tó bá jẹ wá lógún tó mú mú láyàwó àjò torí àsìkò wa. oníta ló lè rí ojú ẹlẹ́hà wọ́n fẹ́ mọ àwọn wo ló lè rí ojú ẹlẹ́hà. Naam. Obìnrin tí ọkọ rẹ̀ sọ fún pé kó pa gbogbo ará àdúgbò tí kó má bá wọn sí máa ẹni kí ló yẹ kó jẹ́ ojúṣe ọkọ sírò àṣẹ yìí báyìí ojúṣe ìyàwó sírò àṣẹ yìí báyìí nítorí kí ìyàwó ṣe òun náà ní kó sọ fọ́kọ pé ajẹ́ pé àkókò ládùúgbò yìí nígbà tí wọ́n bá sọ wípé gbogbo ará àdúgbò ní kíyàwó rẹ̀ pàtì kọ́ má bá wọn ṣe má ṣé ó sì lè ṣeéṣe pẹ̀lú pàdúgbò náà lẹ́ẹ̀ gbé nígbà tí wọ́n bá sì bá gbogbo ará àdúgbò ṣe wọ́n mọ̀ pé bí dáadáa ṣe máa ń ṣẹlẹ̀ sí yàn bẹ́ẹ̀ láburú máa ń ṣẹlẹ̀ sí yàn àwọn ìṣẹ̀lẹ̀ máa ń ṣẹlẹ̀ tó ṣe pé ní tá ń bá gbé àwọn ni Allahu máa ń lò ń sábàbí tá a fi bọ́ nínú ewu tá fi bọ́ nínú nǹkan tí ọba mẹ́mi wa lọ bàtà bàbá ti wá sọ fún ìyàwó wa kọ́mọ bẹ́ẹ̀ nìkan kan ṣe tẹ́nìkan kan náà bá bá náà ṣe tíṣẹ̀lẹ̀ aburú bá ṣẹlẹ̀ ilé ń jó olè ń jà àwọn náà ní rẹ́ nìkan pẹ̀lú wa kìí sàwa nìkan lè yàn èèyàn làwọn náà sáà la fẹ́ kára wa ńlẹ̀ àwọn náà ní kára wọn sókè àwọn náà kára wọn ńlẹ̀ kú lọ́dọ̀ rẹ ni eléyìí tó túmọ̀ sí pé wàá gbà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń rò pé wọ́n gbà ìwọ náà gbà torí ọ̀dọ̀ wọ wa o nǹkan tó bá dà yín pọ̀ pẹ̀lú ará àdúgbò ẹ jẹ́ káwọn onílàkàì ẹ jẹ́ káwọn olóye ẹ jẹ́ káwọn tó bá mọ̀ nípa ẹ̀sìn láwùjọ kí wọ́n bá yín yanjú ẹ̀ àmọ́ ọ̀rọ̀ wípé má bẹni kankan ṣe má ládùúgbò yẹn àwọn mùsùlùmí wà ń bẹ ẹni tí èsè mùsùlùmí wà ń bẹ ìyẹn ṣe máa jẹ́ àjọṣepọ̀ pẹ̀lú gbogbo mùsùlùmí àǹgbà tí èsè ṣe yàn eléyìí òfin kófin tí ò rọrùn láti tẹ̀lé ni téèyàn bá sì ń fẹ́ kéèyàn gbọ́rọ̀ síyàn lẹ́nu àṣẹ téèyàn máa pa àṣẹ tí ó ṣe tẹ̀lé eléyìí tí ò ní ṣe tẹ̀lé kọ̀yẹ́ kọjá pé ńlẹ́ máa pàyàwó yín ẹni pos tẹ̀lé máa fi ṣiṣẹ́ ẹ máa fi ṣiṣẹ́ nítorí kò sí bó ṣe rọ́ọ̀nù pos tó ní jẹ́ agent fún báńkì ẹ sì mọ̀ pé àwọn báńkì yìí báńkì rìbá ni wọ́n ìdájọ́ tó mú báńkì ti mú wa náà nígbà tí wọn náà bá lọ rọ́ọ̀nù pos ẹlẹ́yìn jẹba, wọn ti ń bójú ta ni àti ta ni àti ta ló lè rojú ẹ̀ ọkọ rẹ ẹtọ iná ni obìnrin gbogbo ara rẹ ńlọ́jẹ́ fọ́kọ rẹ̀ bákan náà ọmọ rẹ lè rojú ọmọ rẹ lè rojú ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ bákan náà ẹni tó jẹ́ ọmọ àyá rẹ̀ bàbá wọn kan náà màmá wọn kan náà bàbá wọn kan náà lásán màmá wọn kan náà lásán àwọn eléyìí náà wọ́n lè rójú obìnrin bẹ́ẹ̀ náà ni ọmọ tọ́mọ àyá rẹ̀ bí ọmọ àyá rẹ̀ yóò bá àjọkùnrin òun á bí ọmọkùnrin ọmọkùnrin rẹ̀ lè rójú rẹ̀ ọmọ àyà rẹ kò bá jóbìnrin ọmọ rẹ lè rójú rẹ ọmọ rẹ lè rójú rẹ ọmọ àyà rẹ tó bí ma ó lè jẹ́ bàbá yín kan náà màmá yín kan náà ó lè jẹ́ bàbá yín kan náà lásán ó sì lè jẹ́ màmá yín kan náà lásán bẹ́ẹ̀ náà ni ẹni tí ó jẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbábúrò bàbá rẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbábúrò bàbá rẹ̀ wọ́n lè rójú rẹ̀ ẹ̀gbọ́n màmá rẹ tàbábúrò màmá rẹ ó lè rojú rẹ. gbogbo àwọn eléyìí ni wọn lè rí ojú rẹ ètò túmọ̀ sí pé tẹ́ ń bá ń bojú ẹ gbọ́dọ̀ sọ́ra níbi àti máa lùgba àwọn òfin tó dè ó ń bẹ nínú àwọn obìnrin tí ń bojú tó ṣe pé ọ̀rọ̀ wọn yàtọ̀ sẹ́ni tí ń ṣeré orí ìtàgé yóò bojú ń tó bá tún débìkan yóò tún sí ojú ó bẹ nínú wọn. ẹni tó ṣe pé lójú ọ̀nà títí ń rìn lọ yóò bójú ó tún lè máàmà kó sí bòjú tó bá tún ṣe tó ṣẹ́jú mẹ́wàá kan yóò tún bójú à eléyìí bí ẹni ṣe eré orí ìtàgé ni o obìnrin tó bá ti bójú rẹ̀ kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ láti rójú rẹ̀ yàtọ̀ sáwọn ẹni tá a dárúkọ yìí. Jazakumullahu khair. Ẹni ní tí yẹn bá ní ọkọ ọkọ tó pera rẹ̀ lálùsùnà ó wá mú mú kú mu ìyàwó wa pa alákìyèsí kò gbọ́ ìyàwó lóhun sọ fún mọ̀lẹ́bí ó níyàwó ọ̀gbọ́dọ̀ sọ tíyàwó bá sọ fún máa kọ̀ ọ́ sílẹ̀ tíyàwó lè dákẹ́ lórí àbí kó sọ fáwọn mọ̀lẹ́bí. alhamdulilayi ọkọ tọ́jú ọmọ kò mọ̀ ìtọ́ aburú bàjẹ́ ẹ̀rí kọ́ yí àwọn èèyàn lẹ́nu wọn ni ahlu alùsùnà báwo ni ọmọ amutí alùsùnà báwo ni ọmọ amògùrọ lóòótọ́ ó lè máa mú kọ yọ kúrò nínú jíjẹ́ mùsùlùmí kò sì yọ kúrò nínú jíjẹ́ alùsùnà torí tí wọ́n bá ti pìyàn ní alùsùnà kò túmọ̀ sí kó di màláìkà tó tún ní sẹ̀mà ẹni tó ga jù nínú alùsùnà làwọn sàhábà wọn sàhábà náà àṣìṣe ọ̀sẹ̀ láìsí láàrin wọn nítorí pé èèyàn jẹ́ màásùmá nítorí pé ń ti ń ṣe sùnà. ṣùgbọ́n ṣìṣe àtàìdá wọn máa kéré jọjọ lẹ́gbẹ̀ẹ́ wọn sí ẹlòmíì ẹni tí wọ́n mu tí yìí tí ń mú mú kú mu yìí tí ń tì ìyàwó dójú tì àwọn ọmọ ṣùgbọ́n tó ṣe fáwọn mọ̀lẹ́bí ọmọ ìyàwó wa ń sọ fún kó wọ́n sọ mọ̀lẹ́bí rẹ̀ wọ́n ń halẹ̀ mọ́yàwó kó wọ́n kọ́ lẹ̀ gbọ́dọ̀ rẹ̀ ìyàwó lẹ̀ nítorí fẹ́ bóyá ọ̀rọ̀ tó ń bọ́ sọ òun wò pò ń kéré sí nọ́mbà ẹni tó lè bọ́ sọ̀rọ̀ bí ìyàwó bá kéré sẹ́ni tó lè bọ́ sọ̀rọ̀ tó ó dájú pé àwọn bàbá rẹ àwọn màmá rẹ àwọn mọ̀lẹ́bí rẹ àwọn ò lè kéré síbẹ̀ torí ẹ̀ tiwa síyàwó yìí oníkí lẹ́yìn ìgbà tó bá ti sọ fún títí tí gbọ́ tí sọ fáwọn mọ̀lẹ́bí rẹ nítorí pé tí èèyàn bá ọkọ téèyàn máa sánà kọ́ téèyàn máa sánà kọ́kọ́ máa ṣèbàjẹ́ kọ́ pa burúkú ọdájú pé èèyàn ò lè sọ pé òun nífẹ̀ẹ́ rẹ̀ ká gbà pé òun nífẹ̀ẹ́ rẹ̀ ti lọ yìí ẹ dákun àwọn obìnrin níbẹ̀ lórúkọ pé ń pín ẹ dákun torí ẹ kí a ọmọ ẹ fẹ́ kí wọ́n ti lọ sí fún àwọn ọ̀dọ́ sàlàfíyà pé tí wọ́n bá gbọ́ nǹkan kan nípa olùmọ̀ kan wípé wọ́n sáábà àwọn yàrá bàdá àwọn èèyàn pé wọ́n ti do níbi díà pé àwọn fẹ́ kẹ báwọn ṣe lọ síra fún wọn. alhamdulilayi ìpèpè lọ sí díẹ̀ sìn tí ẹ bá gbàgbé ń ta sọ láìpẹ́ yìí àfojúsùn wa àfojúsùn àṣẹríyà nípa ìpèpè lọ sídìí ẹ̀sìn Islam òun náà ni pé à ń pèpè láti fi tún àwọn èèyàn ṣe à ń pèpè láti fi ṣàtúnṣe nǹkan tó bàjẹ́ à ń pèpè kẹ́ni tí ń ṣe dáadáa ọmọ bàa ṣàìdá eléyìí tó túmọ̀ sí wípé àwọn èèyàn máa ṣiṣẹ́ nítorí pé èèyàn ni wọ́n wọn kì í ṣe màláìkà àwọn èèyàn wọ́n máa ṣe dáadáa tó ń ti kí wọ́n ń ṣe dáadáa àṣìṣe ó tún tọwọ́ wọn wáyé torí pé wọ́n ṣe màláìkà a gbọ́dọ̀ rí ẹni tí wọ́n máa ta àwọn èèyàn jí ẹni tí wọ́n máa pàkíyèsí wọn lọ́nà tí wọ́n máa kú nídìí àìdá tí wọ́n máa ṣe dáadáa àfojúsùn àwọn tí wọ́n bá ń pèpè lọ sí díẹ̀ sùn òun náà nìkẹ́ni tí ń ṣàìdá wọ́n máa ṣe dáadáa kọ́pà ìdájì àfojúsùn ẹni tí wọ́n máa ń pèpè lọ sí díẹ̀ sùn òun náà nìkẹ́ni tó fẹ́ já tó fẹ́ já kúrò lójú ọ̀nà kó dúró ṣinṣin lójú ọ̀nà àfojúsùn àti máa ń pèpè lọ sí díẹ̀ sí òun náà nìkẹ́ni tó ṣàṣìṣe kó kúrò nídìí àṣìṣe kó bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa kò sí nínú àfojúsùn tẹni tí bá ń pèpè lọ sí díẹ̀ sí lódodo wíkẹ kọ́ máa ran kan wíkẹ káwọn èèyàn sá máa ṣàṣìṣe kí wọ́n kú lórí àṣìṣe kí wọ́n lè bá wọná kàlà ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ kìí ṣẹni tí ń pèpè lọ sọ́dọ̀ Allah nítorí pé àwọn èèyàn máa ṣàṣìṣe náà ni àṣe ètò yóò máa wà fáwọn èèyàn náà ni kùdìẹ̀kùdìẹ̀ yóò máa ṣẹlẹ̀ sí wọn náà ni ẹni tó jẹ́ ojúṣe ẹ̀yin tẹ́ máa ń pèpè lọ sí díẹ̀ wọn náà ní kẹ́ ẹ máa pàkíyèsí ẹni tó ṣàṣìṣe kìí ṣe dandan iná ní kí gbogbo wọn máa pọ̀ ń ṣàṣìṣe ẹ̀yin lẹ́ẹ̀ láàyè ẹ̀yin lẹ́ẹ̀ yìí ṣe ti ẹni kọkàn máa dájọ́ ẹ̀hún ti di gbá ó ti dàwó ó ti di gbá àtúndọ́ láti tó tọ̀ bá ti ń pé lágbájá di kìnnìkan lágbájá ó pèpè lọ sí ti ẹ̀sìn náà àwọn èèyàn tó wà ń bẹ̀ náà ń lọ bẹ̀rẹ̀ sí nílẹ̀ pẹ̀lú àwọn àròyìn kan ṣé ìwọ ń pèpè lọ sí ti ẹ̀sìn nu àbáwọn tó ti wà ń di rẹ̀ náà lọ ńlẹ̀ ní lébẹ̀lì tẹ́lẹ̀ tó túmọ̀ sí wípé kì í ṣe ojúṣe rẹ ta ló tiẹ̀ bí ọ gan ta ló bí ọ pé kó máa ṣọ́ àwọn èèyàn lọ́wọ́ ṣọ́ wọn lẹ́sẹ̀ fi àwọn èèyàn sílẹ̀ ṣàlàyé ẹ̀sìn ní tiẹ̀ tí wọ́n bá ti ṣàlàyé ẹ̀sìn ó sì ṣàlàyé rẹ̀ fún wọn lọ́nà tí ó fi yé wọn ó sì máa bẹ Allah kó kó yé wọn kó wọn máa tẹ̀lé nínú Islam nínú sunna ta ni sọlẹ ìjẹbù ṣèjẹ kò túmọ̀ sí kí wọn náà kọ́ máa ṣe ń tọ́ta kò Islam tàbí kọ́ máa ṣe ń tọ́ta kò súnà kọjá ẹni tó ṣe pé wọn náà yìí ṣera rẹ ní ọ̀tá Allah ọ̀tá ẹ̀sìn Allah ká máa pèpè lọ síbi ẹ̀sìn pẹ̀lú ìmà ká sì jẹ́ ẹni tó ṣe wípé à ń ṣe ìkìlọ̀ fáwọn èèyàn lọ́nà tó dáa tó bá kan ká sàríyànjiyàn ká máa sàríyànjiyàn lọ́nà tó sunwọ̀n èsì káwọn kan dúró ń dúró pé ta lẹni tó ti kú lójú ọ̀nà tá a fẹ́ yọ kúrò nínú islam ètí sì máa ń fa ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣìṣe yẹn òun náà ní kó jẹ́ pé ẹ̀sìn ẹlẹ́sìn lẹ̀ ń wò sáré kìí ṣe àgbọ́yé ẹ̀sìn gangan lẹ́ni ṣùgbọ́n kí ni àwọn báyìí báyìí máa rí lára èèyàn tó fi máa sọ kó dì báyìí lẹ́yìn náà a fẹ́ sọ pé ẹnìkan ṣàdáadáa lẹ̀ ẹnìkan di káfìrì tí gbogbo yẹn náà lọ yẹ kó máa sọ nù torí pé tó bá ti di tí gbogbo yẹn ń sọ kò sí tàbí ṣùgbọ́n ẹ̀sìn ọmọ bàjẹ́ ẹ̀sìn ọmọ bàjẹ́ á fi ọ̀wọ̀ àwọn olùmọ̀ á fi wà wọ́n àwọn ni ká jẹ́ kí irú rẹ̀ ọmọ jáde lẹ́nu wọn tó bá jáde lẹ́nu wọn yóò nítumà eléyìí tí ò ní ní tó bá pè wọ́n lọ sọ eléyìí jẹ́ ti ṣe jẹ́. jazakumullahu khairan ẹ dákun a tẹ̀síwájú lórí ìbéèrè tí a bá sì tún lásìkò àwọn ohun tí wọ́n fẹ́ kéde fún wa ń sìn kí agbórúkọ wọn lẹ́yìn náà ni pé ẹ dákun torítọ́ lọ wọ́n ní ẹrú ọlọ́run bá kí n ò rí fóònù rẹ̀ mọ́. ìgbàgbọ́ wa ni pé ní ibi ẹni ẹni àwọn ìyáálé àwọn wọn mọ ń parọ́ mọ́ àwọn lọ́dọ̀ ọkọ dáadáa bákan náà ń pé àwọn ìyáálé àwọn wọ̀nyí sì ń ṣiṣẹ́ àwọn náà tí wọ́n bọ́kọ sọ pé kọ́kọ́ ọjà ń ṣiṣẹ́ ọkọ ọ̀dá àwọn wípé ìbéèrè àwọn ni pé ọ̀rọ̀ tàwọn ìyáálé yìí tí àwọn lè béèrè ọkọ pé fún àwọn sọ́tọ̀ọ̀tọ̀ káwọn gbé àwọn bẹ́ẹ̀ alhamdulillah tó dáa jù náà ni kékeré mùsùlùmí kọ́ máa parọ́ má mùsùlùmí mùsùlùmí kọ́ máa parọ́ má mùsùlùmí ìsọkùnrin ni ìsọbìnrin ni torí pé irọ́ tẹ rí yẹn iyì rẹ̀ ma lórí kásìrì rẹ̀ tó tú sebóbìnrin kan ní sọ wípé sóun lè bọ́ ọkọ dànù nítorí irọ́ pọ̀ àṣírí irọ́ ló tù torí pé tí àṣírí irọ́ bá tú iyì rẹ̀ tán tó ẹ̀yin náà tẹ́ ń parọ́ mọ́ orogún kí ni ń tẹ́ fẹ́ gbà ń bẹ̀ nítòbìnrin máa fẹ́ gbà nídìí pé ń parọ́ mọ́ orogún rẹ̀ òun náà ni kó gbìn kórìíra orogún sọ́kọ lẹ́mìí tí ọkọ bá sì di pé ń kórìíra rẹ̀ yọ́ọ́ máa jẹ́ni tó ṣe wípé ọ ń fẹ́ láti kára jìnnà sí irú obìnrin bẹ́ẹ̀ ẹni tá a fẹ́ súnmọ́ ó dájú pé ọkàn wọ́n máa kọ́ títí tẹnu ó fi sọ pé òun ọ̀fẹ́ ọmá iṣẹ́ àṣẹ tán òun náà ní iṣẹ́ tẹ̀ ń ṣe o látàrí irọ́ ń pa mórogún yín gbogbo irọ́ pa láyé ká níyì ẹ padà rí i pé àṣetẹ́ ní ọjà sí ẹ̀yin náà bí ọmọ yẹn wọlé ọkọ ntẹ́ ẹ̀fẹ́ kọ́sẹ̀lẹ̀ sọ́mọ yín lé ọkọ ẹ má fi lọ orogun yín òní la rí Allahu nìkan lọ́mọlẹ̀ tí ọmọ ara yín ẹ má tàtàrà tara yín kó bọ́mọ yín ẹ má yín kó bára yín ẹni tẹ́ ń parọ́ fún lónìí tó ń ń gbọ́ ọkọ náà lè yí bìrì kan kọjá pé gbogbo ń fún tẹ́nìkan gbọ́ gbogbo ẹ̀ ní ọ̀padà tó àṣírí torí di náà wọ́n á ní sáà lè tọrọ pé kọ́ yẹ àwọn káwọn máa gbọ́ tọ̀tọ̀ rárá o kọ́ máa ojú kan náà ní kẹ́ máa gbé torí bọ́ náà irọ́ tún pọ̀ sí tí ọkọ lè má wàá dọ̀tí yín kọjá ibi tí wọ́n padà pa yín tì ń bá sun yẹn sàlọ̀ ọkọ àwọn fẹ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n wá ń fẹ́ yàwó ìsọ náà ọdún méjì àbọ̀ ọdún mẹ́ta ń tí ìmúyàwó wọlé pé ẹ dákun báwo ni ó ṣe kékeré àwọn ọmọ yá sí. ó ti pẹ́ jù ó ti pẹ́ jù torí pé láàrin ọdún méjì mẹ́ta yẹn ẹ wá dúró fìtínà tí ó ti dálẹ̀ fún ìyàwó tó wà lé ẹ dúró bí ó sì máa sọ̀rọ̀ ẹni tí ò tí ì dé ń dáadáa ẹ dúró bí ó ti ṣe máa ti ẹni tí ń bọ̀ tí ó máa fúnlẹ̀ mẹ́ni tó ti wà lé ó ti pẹ́ jù ìyàwó tá a fẹ́ fẹ́ táǹfọdún méjì àbọ̀ táǹfin wá kò sí tàbí ṣùgbọ́n pé tó bá délé tán kò sí nǹkan tuntun tó fẹ́ sọ fún wa mọ́ gbogbo ọ̀rọ̀ tó ní lẹ́nu náà la ti gbọ́ tán torí ọkàn délé àtúpadà pọ̀ náà tì ní torí ẹ̀ tá a bá ti róbìnrin tá a fẹ́ fẹ́ kò yẹ kó pẹ́ lápẹ́jù kò yẹ kó pẹ́ lápẹ́jù ọkùnrin tó sì fẹ́ fẹ́ wọn náà tó ṣe é pé kó pẹ́ lápẹ́jù lòun náà ń fẹ́ eléyìí ọ̀fẹ́ fẹ́ ọ ọlọ́fẹ́ mọ̀ wá rẹ̀ kò sẹ́ni tó lè mọ̀ wá ara wọn kẹ́ wọlé. lẹ́yìn ìgbà tá a bá ti máa ta lọ fẹ́ fi ọmọ wa tá a sì rí pé ẹni tá a lè fọmọ fún ni àsìkò tí ọkùnrin yẹn ń fẹ́ràn ọmọ yẹn dáadáa dáadáa iná lọ yẹ ká tètè so igi tá a bá fi falẹ̀ jù ọmọ ó ti gbó yóò ti tí lójú ẹ̀ kótó di pé filẹ̀ ẹ wàá pé jà ń ṣẹlẹ̀ kò sẹ́ni ṣẹlẹ̀ bàtí nǹkan níyì tí wọ́n fẹ́ ṣe ẹ̀jẹ̀ wọn tètè ṣe. wọn náà lára ó ti rí i pé nílé àwọn ọmọbìnrin tó fẹ́ fẹ́ wọ́n máa fi kàn falẹ̀ ọmọbìnrin náà fẹ́ kó tètè yá dákun wáyà ó tiẹ̀ lọ síwájú járe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ kó sì tó di pé ọjọ́ tó fẹ́ yàwó ó ti fẹ́ kò má jẹ́ kí yàwó tó wà lé ọmọ o nítorí pé tí wọ́n bá ti ń sọ fún lásọ̀ọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin àmì wọn ò gbé orí obìnrin mi lè lo aago tó ṣe é pé orí rẹ lè dàrú torí pé ọ sọ pé ìyàwó ń bọ̀ kò sì ní wù ọ láti ní wèrè níyàwó lẹ́yìn náà kí ni fáàrí gan ọ̀pọ̀lọpọ̀ mo fẹ́ fẹ́ ìyàwó mi mo fẹ́ fẹ́ ìyàwó mi èyí tó wà lé tẹ́lẹ̀ náà tó ń tọ́jú ẹ̀ ní ṣebí kà lọ́pọ̀lọpọ̀ àwọn ìyàwó tó wà nílé ohun tó bá pè tí wọ́n bá ń ṣàlàyé à ah, téèyàn bá sọkàn ọkùnrin èèyàn lè máa bẹ́ẹ̀ lómi ìsunkún. irú ìyà burúkú tí wọ́n fi ń jẹ àwọn ìyàwó o sì tún lò ń bọ̀ wá sí kíngdọ́ọ̀mù yà kí á ní ni fáàrí náà kí ni fáàrí náà ọkàn ma máa ṣe fáàrí wájú àwọn rẹ àwọn ìyàwó méjì báyìí o ẹgbẹ́ àkáǹtì yín wá ká wò eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ajá ẹ má yí àwọn ọmọ ọlọmọ ń wèrè nítorí pé ẹ bá mi lé wọn. afáyẹn ní ọlọ́sìn ẹja ẹni tí ń sin ẹja tí ó lè fún àwọn ẹja rẹ̀ ní òkúńbete àbáwọn adìẹ rẹ̀ tó kú. kọ́ máa fún wọn kọ́ máa fún wọn dábàá ti lè jẹ ẹgbọ́dọ̀ fi tọ́ ẹja. wọn ni ẹ mọ̀ fún wọn. afa tó kọ̀ béèrè ìtumọ̀ wọ́n lakọ́jà sanánú àyìnlá kọ́mi ìfọ̀lábísà fi hàn fàṣánà ti ilà kàmtíìn àmín. dàbí pé èyí tẹ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àlàyé rẹ̀ náà ni ọ̀rọ̀ títún fi tẹ́ ẹsẹ̀. ẹlẹ́yìn ẹ̀yìn onídìí kẹ́ máa ṣe béèrè ńpa rẹ̀ àwọn èèyàn ń sọ sọkúsọ ìsọkúsọ lẹ́ẹ̀mọ́ àbí wá léèrè alukurani sọ̀rọ̀ kalẹ̀ ẹnìkan ní kò rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ ń sọkúsọ lọ yẹ kẹ́ máa gbọ́. ọjọ́ bó ti ṣe jẹ́. náà ẹlẹ́ka náà àbúrò bàbá èèyàn tó jẹ́ obìnrin ẹlẹ́ha wa ni ó ní tó ń lè wọ́n. a sì gbọ́ a sì gbọ́ pé ń sakin bí wọn gbọ́ gbọ́kúgbọ́ ta ló wá gbé wọlé. wọ́n ní social media ni <laughs> tọ́yè àbá tó sọ̀rọ̀ lórí àbúrò abẹ́yàn tó jóbìnrin tó jẹ́lẹ̀ àgbẹ̀sìn ẹ̀ lórojú rẹ̀ wọ́n ti ṣe é sínú àlàyé. Ah. bẹ́ẹ̀ ni àbúrò bàbá wa ti ń bọjú òun jẹ́ àbúrò fún bàbá wa kìí sọmọ àbúrò bàbá wa a lè rojú rẹ̀ àmọ́ ọmọ tiẹ̀ a gbọ́dọ̀ wojú rẹ̀ kò sínú ẹni tá a lẹ́tọ̀ọ́ sáti rojú ẹ̀ torí a lè fi ọmọ rẹ̀ ọmọ ẹ̀gbọ́n lè fọ́ ọmọ àbúrò. naam jazakumullahu khairan. wọ́n ní ojú ìyá yẹn àbúrò ọba wa ti ń bojú a lè rójú ìyá yẹn nígbà ipá àbúrò ọba wa ni ṣùgbọ́n ọmọ rẹ̀ a lè rí nítorí pé kì í ṣe eléwọ̀ wa. Ah, ah. ọ̀rọ̀ ògbìn ó ní kí ni ìdájọ́ brọ́dà tí ó pinnu láti kọ ìyàwó lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta tó fẹ́ nítorí pé ó rí i pé ẹ̀yà ara rẹ̀ kan kéré bóyá àyà rẹ̀ ò tẹ́ lọ́rùn náà. brọ́dà yẹn ọ̀gbádùn. ìwọ tó lè dá nǹkan kan ara lọ́kàn kéré kọ́ lọ́pọ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ jẹ́ dákùn wọn bá àsìkò náà ló kù fún lọ́ǹchì wa tí a ń ṣe. Àwa tí wápàá jùlọ gbogbo àwa tó ṣe pé a ti sí wa tí information ti dọ́dọ̀ wa ẹ̀dàkùn ó kù lọ́pọ̀lọpọ̀ nínú wa àti ìgbúrò wa láti mọ̀ pé àwọn fọ̀dílọ́ ti doctor tí wọ́n bá ti parí program wọ́n ń lọ ni tó kádàkùn à ń retí wa kí a sẹ́ndì bákan náà lọ́dọ̀ àyìn ìyá wa ń bẹ̀ náà gẹ́gẹ́ bá ṣe sọ ẹjọ́ à ń retí wa ó sì kú ọ̀pọ̀lọpọ̀ wa tí àti ìgbúrò inshallah ta'ala ẹ̀dàkùn gbà tí wọ́n bá fi sọ̀rọ̀ fún bí ìṣẹ́jú mélòó sí káwọn orúkọ yẹn ti wọlé torí pásìkò wa ti lọ ẹ dákun kí sí gbogbo ẹni tí ó kọ pépà síwájú náà láǹfààní àti ìbéèrè lásìkò tó tó bẹ́yẹn ṣùgbọ́n pẹ̀lú gọlọ́n láwọn ìdánilẹ́kọ̀ọ́ káàkiri tó kù tí wọ́n ń ṣe nínú òlò táwọn afáàsúnà ń ṣe kẹ́ẹ̀tún wọn lọ ṣèbéèrè tó bá kún bẹ́ẹ̀. lọ́kọ láyà yín náà ni. ó ní sọ́dá kí obìnrin ó sọ fọ́kọ rẹ̀ pé òun ọ̀fẹ́ mọ́ pé kádàrá àwọn ọba ara wọn mu lẹ́yìn tí wọ́n fẹ́ra wọn tán. bó ló ń ṣe mà kádàrá àwọn ọba ara wọn mu ṣé ń lọlé ológun nítorí pé lábẹ́ òfin ṣẹ̀ríya gbàtẹ́ ti fẹ́ra yín Allahu kadara pẹ fẹ́ra yín ẹ̀yin lẹ́wọ̀n aràn kádàrà ńlọ́wọ́ tẹ́ fi jọ pẹ fúnra yín ẹni tí bá ń sọ pé kadara wọ bára wa mu ọdaju pe pé nnálé ológun tójú bọ́ ọkọ tó náà bá sì jẹ́ pọ́gbọ́n ẹ̀yin kọ́ mọ̀ pé sẹ́ńlá ń bẹ tóun ó ṣe lórí irú obìnrin nítorí pé obìnrin yìí ọ ń lọ síbi tí ọ̀yẹ́ kọ́ máa lọ ìyàwó tí máa ti ń nálé olóògùn khasara tù lásán ni torí ẹ ọkọ múra yóò le lọ́nà tí ìyàwó òfin ní jẹ́ pé ó di dàkudà mọ́ lọ́wọ́ ká máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ kádàrá wọ̀ bára wọn mu talẹ́ni tó máa ń ti ń bẹ lákọọ́lẹ̀ ṣùgbọ́n àkọọ́lẹ̀ kan ti dá wa lójú báyìí wípé ọkọ yìí ọ̀fẹ́ ìwọ náà ọ̀fẹ́ ẹ ti fẹ́ra yín bó lẹ́mí ìgbéyàwó yìí ó ṣe gùn ọ̀rọ̀ tó sọ yóò bá lẹ́bù lásán ni kò nítumà kádàrà wọ̀ bára wọn kìí ṣe islamic level torí pé kul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah gbogbo ẹ̀dá tí ń bẹ sámà méjèèjì àtìlẹ̀ méjèèjì kò sẹ́ni tó máa ń tọ́pamọ́ nínú àfi Allah torí ẹ̀ ó ti dájú báyìí pé ìyàwó rẹ̀ lọ jẹ́ ìwọ wa ló jẹ́ kí nǹkan yìí kẹ́mi rè ogun ìyàwó bá ti délé ọkọ ó ti débi tọ̀ ń lọ àdúrà ló kù tó máa ṣe kí ọlọ́run fi jókòó kó fi rọ̀ ọ́ lọ́rùn àmọ́ pé ọwọ́ à ń lé ọkọ tó ń nàgà síta àpẹẹrẹ ni lórí wípé ò nílé ọkọ gbé àwọn bàbá rẹ màmá rẹ ó sì dọwọ́ wọn tí wọ́n bá fi dẹ́júlẹ̀ tó bá balẹ̀ ọkọ yìí jẹ́ nítorí dájú ni pé ò ní délé ọkọ mi náà kọ́ rọ̀ ọ́ lọ́rùn nítorí pé olójú kòkòrò èèyàn kò síbi tí wọ́n dé ti tẹ̀ wọ́n lọ́rùn ilé ọkọ tiẹ̀ ni wọ́n ti wà yìí áhán ebi irú àwọn ìyàwó tẹ̀ lẹ́yìn fọdún méjì wá náà nù ọwọ́ adélé rẹ̀ tán ní kádàrá ọ̀bára wọn mu kádàrá àrànùwò ló ń parọ́ ma kádàrá tòdodo ó ti fi hàn pé ìyàwó ọkùnrin yìí lọ jẹ́ ran kádàrá yìí lọ́wọ́ bẹ́ẹ̀ mi ìgbéyàwó yóò ṣe gùn. ẹni àwọn gbọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ yín kan pé nẹ́fìlà araka mẹ́rin kan wà ní gbára tí zoro bá ti tó yàtọ̀ tí àwọn ará wa ti wò méjèèjìlá ọ̀rọ̀ yẹn àwọn ọ̀wá gbọ́ yé dáadáa. ẹ ti sọ bẹ́ẹ̀ ti sọ́gun ó yẹ yín torí pé ìtumọ̀ rẹ̀ nípa ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ pé tásìkò sọ̀látò zuhur tó bá ti wọlé tẹ́ bá ṣe náfìlà araka mẹ́rin tẹ́ ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin pẹ̀lú tẹ̀síọ́hùdù ẹ̀yọ̀ kan kótó dípẹ́ sálámà ládàńlá ń bẹ fún yàn lórí irú náfìlà bẹ́ẹ̀ débi kó anabi sallallahu alayhi wa sallam sọ pé allahumma ń tìtorí rẹ̀ sílẹ̀kùn àlùjánnà fún yàn eléyìí tó túmọ̀ sí pé ọ̀tọ̀ ni sunnatu ratibatu dhuhr sunna raka mẹ́rin ṣáájú salatu dhuhr ọ̀tọ̀ sì tún lélẹ́yìí ẹ̀rí pé sunna rọ́tíbà tó síwájú sọ̀látò bọ́hùr rákà méjì sálámà rákà méjì sálámà ṣùgbọ́n raka rákà mẹ́rẹ̀ẹ̀rin ńlá ṣe papọ̀ àní jókòó lẹ́yìn rákà kejì àṣẹkẹta àṣẹkẹrin àwọn àṣetẹ̀ṣọ́ hood kàtó sálámà eléyìí ẹni tí bá tọ́ bá ṣe wọ́n á máa ti torí rẹ̀ sílẹ̀kùn àmójútó ṣíṣe rẹ̀ ń gbogbo gbà ní kése pé mo kàn sí lẹ́ẹ̀kan rí tọ́ba fẹ́ mójútó àwọn náfìlà yùn ó túmọ̀ sí pé náfìlà rákà mélòó láti ká tó ṣe sọ̀látù bọ́ọ̀rù rákà mẹ́jọ ọkọ̀ sí mẹ́rin kaná lẹ́yìn gbàtà kókó sọ̀látù bọ́ọ̀rù bá wọlé ọwọ́ àṣẹṣẹ ṣe méjì ó tún ṣe méjì ilé ìtọ́jẹ sunnatu ratibatu bọ́ọ̀rù kótó wá dípò ṣe sọ̀látù bọ́ọ̀rù ẹlẹ́yìn ìjọba.